عليكم ورحمة الله وبركاته ìgbàgbọ́ wọn. حديث به أبو هريرة رضي الله مرفوعا من حديث الإمام يعني حديث الرجل يعني حديث الوفاء هو الصعيد وجد النبي محمد صلى الله عليه وسلم حديث لا مسلم قال الله تعالى وقبها والعباد صفي أن أغنى الشركاء عن الشرك قل وأني أمر يكون يبقى لذلك هو أكبر pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ọba ó sì lọ ìlú àlọ́ òun ẹ̀ ní ìfẹ́ lórí ọkùnrin sí iṣẹ́ tẹ̀lé ṣe. ó ní wọn ní àmì ìlà àmàlà olùwà sàlàyé pé pé ẹni bá ti tẹ́ kàlẹ́ lọ ní àwọn akẹ́kẹ́ akẹ́kẹ́ òṣè ètò ìtọ́lọ́ ẹni bá ti àṣọ sí ìkọ́ yìí ó tún wá wá ẹlòmíì fún ìyọ́nà ọ̀gá bẹ́ẹ̀. ó torí nǹkan mi dé lẹ́yìn ìwé ọlọ́run olúwa ti tàwọn tó wo wáṣẹ ìkọ òun àti tó rán lórúkọ ìpínlẹ̀ ọlọ́run bá ní ìdáradára wọn àti ilé ní ìdúgbò àlọ́wọ́ rẹ̀ wọ́n kò sí wọ́n mú sábàá àdéhùn yìí wá àdéhùn yìí. sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìyá pé tí a rí mi tí ẹ bá ṣe iṣẹ́ tí ẹ kó ṣe tuntun náà ọlọ́run náà ti gba akẹ́yàwó nígbà lọ́wọ́ rẹ̀ tó bá ti kí iṣẹ́ náà ó dá lójú tó èyí ti yẹn gbá lọ́sàlọ́ àwọn yìí máa ṣe náà. àmọ́ àwa wo àníyàn tẹ́lẹ̀ ti ti ka ẹni dé òkùnrin tọ́lọ́ sí òkùnrin tọ́lọ́ sí ti wá ní ìlú tẹ́tẹ́ nígbà ní ọwọ́ nígbà ní sọ́mà náà ká gbìyànjú gbogbo ìtọ́rẹ́sì kágbé àtúntò yìí káwọn èèyàn lò wá lórí ẹ̀ èyí káyọ̀ pé á àtẹ́numọ́ ti ká báyìí gbogbo gbà ọ̀fẹ́ gbáwò ni yóò ní òní káyọ̀ wọ́n gbáwò àmọ́ wọn á sọ sọ pé sọ̀rọ̀ àwọn ilé ìjà wẹ̀ ẹ́ lọ́dẹ̀ èyí báyìí wọn fi ọgbà ìmọ̀ ṣe ìdàpọ̀ lórí ìyàwó àmàlí ẹ̀ fún ọ̀sẹ̀ sọ pé sọ́nà tó ní ẹran bá ẹran lè àwọn báyìí láti ẹ̀sìn káàbà àsopọ̀ ìfẹ́ àti ọlọ́run lóòótọ́ ọjọ́ kìíní òun kò ní àbíkalẹ̀ nípa ti nípa ti àfikọ́ tó ti bẹ́ẹ̀ àwọn èèyàn ti lágbọ́ yẹ àbíká máa ṣàlàyé fún wọn tó yẹ ìwà jẹ́ àwọn ọ̀sẹ̀ wa jẹ ọ̀pá òṣàlà àtúnṣe ní ìlú jẹ́ àwọn tó bá ti ṣe ìgbà mi wà sílẹ̀ pé ẹ̀yẹ́ ni wọ́n lọ ìgbà mi ti wà fẹ́mi àmì gbàwó lè ló fi èmi lọ́wọ́ ní ọ̀dọ̀ gbàwó lè ní ẹ̀dọ̀ lọ. ṣé wàá pè é àìlọ́ mi gan àìlọ́ rẹ̀ ó lè ní ṣé káwọn obìnrin àti òkúta ìdábàjá bóyá kókó rẹ̀ àti bàtí bàtí làbà tó là àìrí mi bóyá kò dáa rẹ̀. kó o ṣe kúrò ẹni bẹ́ẹ̀ kó o rú gbàwọ́lá kó o rú gbàwọ́lá kó wàá di ipò ẹ̀mí síbẹ̀ náà àbí kápẹ́ àti òkúta ayé náà ìdíjà tó fi lé bí ìbá lọ lílọ ní òjì ní ẹ̀rí àlàyé ìpín fún wa ìyá òjì ẹ̀ka tí tẹ́sí sọ̀rọ̀ tẹ́sí sọ̀rọ̀ tẹ́sí sọ̀rọ̀ fọ́lá ìdẹ́mọ́tò àlọ́ ọ̀rọ̀ rẹ̀ sáré sọ̀rọ̀ lẹ́yìn ìwọ̀n náà wò àwọn bá pé lábàáyé abẹ́kùn kan ilé tẹ́ ẹ̀ ti bẹ́ẹ̀. pàtó ti lé ọlọ́run ọ̀fẹ́ máa ń tẹ́ ojú kó lé wọlé títí pé ká kó mọ́ ọjọ́ kìkì ẹ̀yìn ní sọ̀pọ̀ ti àwọn tó ẹ̀ sì yẹn ní ilé fún lẹ́yìn tó ní ilé wa rẹ̀ ní òkè kìkì àwọn tó lágbóyò àwọn ẹ̀rọ tó bá wọn lójú tó wà ní ìgbà nípa sẹ́yìn náà ṣe tí òun tó wà òkè tó wà ní ìjọ kejì wọn ká tó lọ́yẹ̀ tó lọ́yẹ̀ ọ̀bẹ́ bọ́ọ̀lù olùfẹ́ ló lẹ́sẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ dára rẹ̀ sọ̀rọ̀ ibi wa dá ọ̀rọ̀ rẹ̀ kíra aládìyẹ ní wọ́n ń bí wọ́n kẹ́lẹ̀. Well, they're not, they're, they're, they're, they're, they're, they're, ẹni tí ó jẹ oṣù náà tàwa gẹ́gẹ́ mọ̀ ya wa fún wa ti àwọn ọjọ́ ọ̀dà kékeré pápá ó lè pápá bẹ́ẹ̀ sẹ́gbẹ̀ ọ̀nà òye ká lọ bá lù lọ́yà yìí àwọn pàkíyèsí rẹ̀ ọ̀pọ̀ ẹ̀rọ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe àti kó lóko tó ń ṣe ọ̀dà àbí àtúbàkejì rẹ̀ ní olówó ti lu ìkejì náà ìlú ẹ̀ ti bẹ́ẹ̀ pé ó darí ẹ̀ tó ń rọ̀ bẹ́ẹ̀ tó lè gbọ́ ọ̀rọ̀ sílẹ̀ nù alábàáyá kọ̀ ọ̀pá ẹgbẹ́ ìyẹn tó gbé ilé ẹ̀jẹ̀ nù ìyẹn gbà wọn tó lẹ́yìn náà ti kò kò yá afẹ́kó yàtọ̀ tó ní nǹkan yìí kó bá ó sì lè afẹ́kẹ́ ẹ̀sìn kí ni àlìhájì lọ àwọn ọmọ mi o èyí ìgbẹ́lú mi ò lè fi ilé ẹgbẹ́ àwọn ọmọ mi but a máa ń ṣe láti fi fi kọ̀rẹ́tì ẹni tí a ṣe tí a fi ẹni nípa ẹni ẹ tó tó bá ti láti tó bá ti láti kò bẹ́ẹ̀ àwọn àtà ẹni kọ̀rẹ́tì tí ẹni ẹni kọ̀rẹ́tì tó bá kọ̀rẹ́tì láti ẹ àyè yóò fi lẹ́nu ẹni èmi máa lọ ọlá máa ń lẹ́nu ẹ̀kọ́ kọ̀rẹ́tì ẹni ó yàtọ̀ sí kéde nígbà tí wọ́n bá ti pé wọ́n fẹ́ gbé ìdí àjọ àwọn ìdájọ́ kan bẹ̀rẹ̀ tí wọ́n bá gbé ìgbìmọ̀ ìlú péré káwọn ẹgbẹ́ tó jẹ́ tó bẹ́ẹ̀ ká péré ní ibi díà yóò lè náà yóò lè jẹ so yóò hàn lẹ́gbẹ̀ẹ́ lérí ìdájọ́ pẹ́kẹ̀ẹ́ ní pẹ́kẹ̀ẹ́ ní ájú ẹ̀ wọ́n kọ̀ntínítì ní ẹ̀hẹ́n ní àwọn ẹgbẹ́ lérí ẹjọ́ jẹ́ mùsùlùmí so yóò làbà àdìẹ tẹ́ bá ṣe kọ́lẹ́sẹ̀ yẹn kò mú tẹ́lẹ̀ ní ẹ̀ẹ́dẹ́ pàṣẹ ìdẹ̀mí ẹ̀ tó wọ́n ọ̀dẹ̀mí tẹ́lẹ̀ kọ́ṣe so ilé ìlú àwọn sálàbù ń gbọ́ yìí so lè sáfẹ́ ní àṣà yìí kó àwọn ọmọ bẹ́ẹ̀ kán ìtumọ̀ rẹ̀ ẹ̀dínlá ayé lórí nù علمت الله عليه وسلم لا يحل للمسلم أن يجد أخاه فوق صلاة كلنا مسلم يكون ويريد الدنيا قبله والحجر فوق صلاة فما سكت النار قال إن الجدوى شو شوف شو شوف أنت مريم أنت من الجنة ولا الله أعلم سوريين الله نبي كان يبقى تكلم منه الرسول كان يتبع الطرق فوق لي كتنا ثلاثة yóò tó fọlá padà tó ma ti àwọn ẹ̀sẹ̀ mi yàtọ̀ sí ìdíje tẹ̀lẹ̀ gbogbo àti àtẹ̀já wa ní ara rẹ̀ káàdì mọ̀ ẹjọ́ alára wa tí mo ń kọ́ lẹ́tà wa sí nígbà yòókù tó bá ti tó yóò táwọn ẹgbẹ́ àwọn ẹ̀sẹ̀ yóò mẹ́tì bá bọ́sílẹ̀ yìí bóyá ti gbàgbé ẹ̀ kó kàn á kó lásìkò yìí lásán ó kàn kó lásán tó àfẹ́sẹ̀ ọwọ́ sákẹ̀rẹ̀ rẹ̀ wá tó ti ara wa ó ń ti àtúnṣe wa ara gidi tó tẹ́ ìbára jòkó láàrin àwọn àwọn jùhálà tó lù gàdé nínú nínú àlójú wà bọ̀ lẹ́nu ọlọ́wà ló jẹ́ àwọn ọ̀rọ̀ tí ẹ̀kọ́ máa sọ yóò lọ sọ kó wá bẹ̀ kan kí alùpùpù náà wá jí rẹ̀ pètèpètè pé pé èèyàn kó lórí ọ̀rẹ́ ní lọ sí ọ̀pá ọ̀rẹ́ yẹn ìyá fún ẹ̀fún àfàwọn àrẹ̀ ló gbé lórí ìgbìyà tó láyẹ̀ sí àbáwọn gbogbo àwọn yìí ti ó kàdà gbogbo àlọ́ yìí lòdì tẹ́lẹ̀ sí ní wọ́n tàbí kó kàdà gbogbo àlọ́ yìí lòdì afọwọ́dé lè bá sọ ṣùnà ọ̀tọ̀ ọ̀tàlá àwọn náà sọ ọ̀tọ̀ sọ yìí nígbà tí wọ́n ń sàlàyé hajjíwì sí Ànábì sallallahu alaihi wasallam tó ti káàm sẹ́gẹ́tì so ó ní Ànábì sallallahu alaihi wasallam ó ti hajjíwì fún káàm nígbà tó gbé hajjíwì ó ti rè yìí ló sàkànnì fún àwọn tó gbé ṣe níbi sẹ́m ẹ̀sẹ̀ bá ti ní hajjíwì fún wọn السلام نعم

ọ̀rọ̀ mẹ́sìn sáwọn ìrìn ló lè rí nínú àwọn àpá àbàbà tí lọ lóde òní ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn lọ sí pé lẹ́rẹ̀ kàtà ọ̀rọ̀ yá sí òwò ọ̀sà bẹ́ẹ̀ bàbá sáré sọ pé hájúù lóde ìṣojú àwọn òwò rí láàkà ìkẹkẹ nítorí pé láyé ẹ̀ẹ́dọ́ máa fún ọ̀sán òjò tó ń dá sí máa rẹ̀ ìgbésí mo máa ń lọ́dọ̀ ọ̀sán pé lágbájá ẹ̀yà ló fi gbogbo ayé mi òun ìgbà tí wọ́n فيقول البلد مع الكورتور وني هذا المثال lè lò. àgbàdì fóònù tó ní rẹ̀ tó ti lọ́pàá tó ti tọ́ra rẹ̀. Kí ló fà? Ẹ̀mọ̀ ọ̀rọ̀ yẹn ti gbogbo àti ìfẹ́kọ̀ sí ti. Ìfẹ́kọ̀ náà fẹ́ ọ. Ilé iná yóò sábà ní fún ẹni tí ó bá fẹ́ gbọ́ nípa ọ̀rọ̀ Ájíù. Kí ló mú sí ní So tábàtíkà wo kí ni akẹ́kọ̀ọ́ bí akẹ́kọ̀ọ́ kọ̀ lẹ́yìn ìdílé kìí? Bọ̀dé láti tó táwa yìí, èyí gbọ́dọ̀ owó àti kòkó tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹni ní ìgbésí bẹ́ẹ̀ nìkan ló gbé kalẹ̀ bí ẹwà ní bó ṣe rí lábòtú yẹn wo lọ́mọ ẹ̀rí ìfọ̀ṣọ́ ọ̀nà ọ̀rọ̀ ẹni tó bẹ́ẹ̀ bí èlò tó ọmọ ẹ̀rí pàtó bẹ́ẹ̀ bí èlò ẹ̀rí mo ń gbẹ̀rọ àwọn fèsì bí èlò rẹ̀ pàtó bẹ́ẹ̀ fèsì bí èlò rẹ̀ wọ́n ń tẹ́lẹ̀ yìí o ebi dẹ̀ ó yẹ fún ẹgbẹ́ ẹ̀yìn náà kókó mọ́tà alẹ́ nítorí àsìkò tí wọ́n ń lè àkáàbọ̀ mọ́ ìwà ìwé lábájá abd àti ẹ̀sọ́ta àgbo àgbàpọ̀ òkè tọ̀ kéèyàn wá ṣe wá ṣe lórí ìmọ̀lá ìtawà lórí ìmọ̀lá ìtawà lórí ìmọ̀lá ìtawà yìí káríà ẹ̀ǹtìtà wá ṣe wá ṣe lórí ìmọ̀lá ẹ̀ǹtìtà tẹ́lẹ̀tìtì tẹ́lẹ̀ àkọ́nà tàbẹ́ǹtìtà ó lè kọjá ní alọ́wọ́ náà tẹ́lẹ̀tẹ̀ ń sọ tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ dáadáa ìdá ẹ̀sìta ìdí ìtọ́sọ́ ní ìlànà ìdílé rẹ̀ ní àbílẹ̀ tó tó káyé ẹgbà tó bá ẹlẹ́ẹ̀kẹta amúhalẹ́láwọ̀ ní ìlú sọ̀rọ̀ ẹ̀rọ wọn tẹ̀lé wọ́n ti dìkan tó tó rí bí àwọn ìjà ní mọ́sálásí wàláì àpàrà akáwọn mọ́sálásí wà láàpù ìwọ́n àti ìjàlá ìjọba tó wà láàpù ẹ̀yàn méjì tó wà láàpù gbéra fún mọ́sálásí rẹ̀ ní tó gbogbo lè yẹ kọ̀ owó àsìkò bó ṣe rí pẹ̀lú ọ̀rọ̀ àdìrò ẹ̀yẹ́ fẹ́ sọ lélẹ́ ọ́fíìsà ló ok na ọ̀gá lọ́wọ́ Kò mọ̀ eh, àwọn àti ìwà lọ́dọ̀ ìṣọ́pọ̀. Ẹni pé

ìlànà ọ̀la kan bùkátà náà wà àwọn amadíyà bẹ̀rẹ̀ àwọn amadíyà tó máa ń máa ń ṣe fún báàbò kan ọ̀pọ̀ láwọn aṣáájú ọ̀pọ̀ tó gbé nípa àlẹ́bí ìta àti ìta ìta máa ń mú àyà máa wà wọ́n dàbí ọ̀pẹ̀ ìlú àyà kan ló sọ pé ìlà ìlú àti àdé ìgbéko ṣé àdéhùláwà gbé ní àyà kan lórí ọ̀rọ̀ àlẹ́bí ìta lórí wọn àwọn ìgbéko wọn lórí wọn lórí wọn lórí wọn ó ti kódà pípẹ́ mi gan ó mọ̀ pé yà á fi ìtajà padà wà but àwọn nígbàdé tó ń da ọ̀rọ̀ bí wọ́n á wọ̀ ní ìlànà kúrán yẹn ní sẹ́fí parẹ́ ní ìlú tó kú yìí. ọlọ́run sọ̀rọ̀ nípa bàbá tó bá wẹ̀ ṣé yẹ kí mẹ́rin ra wọn òbí mi kà ní ọ̀rọ̀ kí ẹ tó ń gbé ojú mẹ́rin ní àwọn wá ní ìlú sáwọn kò sí àìsàn. الله تعالى ذلك يجب على الصلاة ليه صلاة الليل ما الصلاة يجب الله عليه آه هذا الله tó ti bẹ ọ̀tá tó ní ìlẹ̀ lọ́rùn Ẹlẹ́ẹ̀kejì nípa ẹ̀ta, àwọn àwọn àlùfààná sọ pé ìtàkùn

ọlọ́run ti fi àwọn àwọn àpẹta àwọn aláwọ̀ rẹ̀ láàrùn bá àpá tàbí ní òun ò òun gbé lókè ní ní kílíà rẹ̀ tó kọ́ ní wílẹ̀ ọ̀hún àdúgbò ìtumọ̀ ayé àyè gbólóhùn yẹn yíyá ọ̀nà tó wà bíláwọ̀ sí ní pọ́blẹ́mù tó wọ́n bá wọn sára ọ̀pọ̀ ilé ìwò sí pé ó bá àkàrí ní pé kò ní kòlé àkàrí kò lè fi kà tó kọ́ bá rí wọ́n bá wọn sára ọ̀pọ̀ lára lára tó lọ rẹ̀ ní ìwògbà pé àyà kan pàtó rẹ̀ àwọn tó gbà á rà rẹ̀ ọlọ́run pàtó rẹ̀ nípa rẹ̀ láti dá rẹ̀. lórí ọ̀rọ̀ ìṣúná jẹ́ àìsíkọ́ láwọn ìgbà ní so ó wọ́pọ̀ ní orí ọ̀dọ̀ wa tó fi fún wa fẹ́ ṣe àná àbí tó kọ́ tó yẹ pé ẹgbà kan bá ẹ̀ka ìtawà pààyàn sí abẹ́ ìṣèjú fún irú oúnjẹ yẹn tí ẹ̀ bá èèyàn wá náà ní ọkọ̀ àtọ́jú àníyàn kan fi pé kíní ìkalẹ̀ ó ti so ọkọ̀ mọ̀ lẹ́kùn èyí ò lè jẹ́ wọ́n bá gbé wá pé èèyàn wá ní ìjẹ irú oúnjẹ bẹ́ẹ̀ tó ọ̀pá wọn padà dè lọ́wọ́ wọn padà rí pọ́ṣọ̀n ọ̀hún náà tó ń tó mọ́ra ní ọ̀kan ní irú oúnjẹ náà ní ọ̀pọ̀ àníyàn tó fi ṣe náà ni ẹni tí ó rẹ̀ tí àìsàn ṣe wọ́n ní kó ló pa ẹran òkú sí ọ̀rọ̀ ẹ̀rọ tó fi àìsàn rẹ̀ lẹ́yìn ọ̀nà ẹ̀kọ́ ni irú ìjẹun ní ìlú jẹ́ lẹ́lẹ́ tó ń jẹun ìlànà tí a bá àwọn ọlọ́run yẹ kọ́ ta àwọn ọlọ́run àti àtẹ̀kọ̀ àwọn ọlọ́run àti àtẹ̀kọ̀ àwọn ọlọ́run àti àtẹ̀kọ̀ àwọn ọlọ́run ìjẹ́ ìgbésí ìbá máa ìdí ìdúgbò pọ̀ mọ́ tó fi mọ̀ fẹ́ والله تعالى الصواب ان لا اله الا انت